الحمد لله الذي يفتأ أبواب الأرزاق ويدفع عن عباد البلاء والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اعلموا أن التقوى أن تقوى الله عز وجل هو رأس الأمور واعلموا بأن التوحيد هو شرط صحة الإسلام وأعظم أركانه ومن فقد التوحيد فقد الإسلام وحبطت أعماله الصالحة وقد توعد الله أنه لا يغفر في الآخرة لمن مات على الشرك ولم يتب قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء نسأل الله عز وجل أن يجعلني وإياكم من الموحدين المؤمنين إنه على ذلك قدير adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba tá a dúpẹ́ fún òun náà lọ́ba tí máa ń sílẹ̀kùn àrísìkì gbogbo ẹni tí ó fún yàn lówó ẹni tí ó bá ní rajà ẹni tí ó sèyàn láàánú ọlọ́run ni máa ń darí wọn kò sí nǹkan kan tó tún lè darí aláàánú sí yàn lẹ́yìn ọlọ́run ọba àlá ọlọ́run ọba tó wá ń darí àánú sẹ́ni kọ̀ọ̀kan wa torí bá ṣe wà yí ọlọ́run ní ṣàánú wa àmọ́ ọ̀rọ̀ àwọn èèyàn sí wa Ipe ẹgbẹ́sẹ̀ fún ẹfún ní nǹkan ẹ̀ṣẹ̀ báyìí fún ọlọ́run àdúpẹ́ o àánú ọlọ́mọ kankó lára ẹnì kọ̀ọ̀kan wa ọba yìí náà ta dúpẹ́ fún yìí ọ̀dà lọ́ba tí ní máa ń dáàbò bò yàn níbi àwọn àjálù àwọn àrélù àwọn aburú tí máa wá látọ̀dọ̀ èṣù àtàwọn ọmọ rẹ̀ àtàwọn tí ń bá a ṣiṣẹ́ gbogbo tó ti rékọjá fẹ́ni kọ̀ọ̀kan wa nínú àwọn àdánwò àjálù wàhálà ọlọ́mọdé tó padà sínú sẹ́mi wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bọ̀ gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ajẹ́rìí bí kò sọba tó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn náà lẹ́yìn Allah ọba ìlọba tó yẹ ká máa wára lọ́wọ́ lọ́tọ̀ rẹ̀ olọba tó yẹ ká máa fi sọ́ra olọba tó yẹ ká máa béèrè àrànṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ọba yìí kò sírú ẹ̀ kò sẹ́ni tó lè rìn lọ́wọ́ lẹ́yìn rẹ̀ kò tó lè sọ́yàn àfọwọ́n nìkan ọba yóò lórogún ajẹ́rìí pa anábíwá Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rù ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ìbádọ́lá ẹ̀yàn orísun ọlọ́run ẹjá lọlẹ̀ mà yí pé ìgbàgbọ́ ìgbàgbọ́ nínú ọlọ́run ó pín léríṣiríṣi kàgbọ́ ọlọ́run gbọ́ bóun ní ti ṣe gbogbo ti ṣe pátá òun nìkan ni máa ń ṣe kò sẹ́ni tó lè ṣe ẹ̀sìn rẹ̀ sìn pátá ọlọ́run nìkan iná la máa fi sìn ká gbàgbọ́ sínú ẹ̀mí wa wípé gbogbo tọ́lọ́run bá ní ẹ wá wá sọ́dọ̀ mi èmi mo ló ṣe èmi mo ló ṣe ká máa wá béèrè lọ́dọ̀ ọlọ́run ká sì máa lọ lè fara ti ọlọ́run ká gbọ́kànlé ọlọ́run ẹ̀sìn ni ọ ọlọ́run bá aláfi sọ ọ́nà àlùkò ánì pé a'udhu billahi minash shaitani rajim bismillahir Rahman, rahim ọlọ́run bá ní iyyaka na'budu wa iyyaka nasta'in ẹ máa sọ pé ìwọ ọlọ́run nìkan ṣoṣo láàmásì lẹ́yìn náà ìyá kanasàáyín gbogbo àti abá nídìí aránṣẹ́ ta nídìí kún lọ́wọ́ ta nídìí ìrànlọ́wọ́ ọ̀dọ̀ ọlọ́run nìkan láàmà wá wá o níta ń sọ lérí ìrun nìyẹn ọlọ́run abẹ́lọ́run tá bá kú lérí ìrun mọ́jà tó wá lọ́bọ̀ míì ọlágbára ọlọ́run ọba wa ìbádàlá ẹ̀yà rúṣin ọlọ́run ọba wa kama wá al-isti'anatu wal-isti'azatu ibadatan wá àrànṣẹ́ lọ́dọ̀ ọlọ́run ká máa bẹ̀ẹ́ ọlọ́run jí ń ta ọlọ́run ṣàánú mi jórí ọ wọlé wá bá mi nínú ilé mi ní ṣọ́ọ̀bù mi níbi ọjà mi ẹ̀sìn ni ó bá a ṣe ń ṣe ni à ń sin lọ. wọ̀lẹ̀ ìṣàáza káwá máa pè ọlọ́run mọ́jà burú ó jálù mi ànábọ̀ wàhálà fìtínà àwọn olórí burúkú àwọn tí wọ́n jí nǹkan gbé tí wọ́n já nǹkan gbà wọ́n jù wọ́n dọ́dọ̀ mi o wọ́n jù wọ́n wọlé mi wọ́n jù wọ́n wọ ṣọ́ọ̀bù mi àwọn apani Kama máa wá sọlọ́run pé sọmi sọmi sọmi sọmi dáhùn yẹn ẹ̀sìn ni wọ́n ní méjèèjì ọlọ́run nìkan ló ní o ọmọ sọ̀rọ̀ fàhùnmá lẹ́gbẹ́ ìlélá ìjọ tí ìbá ti wá ń wá ìrànlọ́wọ́ pẹ̀lú nǹkankan ọwọ́ sàádà lẹ́gbẹ́ ìlélá àbí ń sọ̀rọ̀ pẹ̀lú nǹkankan faqad ashraka billah ó ti di ẹlẹ́bọ torí ọlọ́run ọba ní màá ṣe ń tọ́fẹ́ kí ẹ̀dá ó ṣe nǹkan tó bá fi fẹ́ súra àbọ̀ fẹ́ wá ìrànlọ́wọ́ pẹ̀lú ẹ̀ ẹ̀dọ̀ ọlọ́run ní ọjẹ́ tí ìbá ti wá mú ẹ̀dọ̀ ọlọ́run ọba lọ́wọ́ ipò ní sọ́hun èyàn mú dání ipò ní sínà fún un nínú tọ́lọ̀ ń dá ó lè jẹ́ ó lè jẹ́ ó lè jẹ́ ó lè jẹ́ nǹkan míì gbogbo tọ́lọ̀ sá dàsá tí ìbá ti gbọ́kànlé pé yóò ṣèràn lọ́wọ́ yóò sìnkún lọ́wọ́ àbẹ́yìn gbára lé pé yóò sọ̀yàn yóò protect yóò sọ̀yàn níbi aburú bí aburú ti ń bọ̀ àbẹ́yìn tó ti wà ńlẹ̀ yóò mú aburú náà lọ fún yàn èyí ti dẹlẹ́bọ̀ ọlọ́run sí lọ́wọ́ onífẹ́rí jẹ́ ẹni tó bá ti kú lérí ẹbọ tó bá ti kú òsìlè túbá ọlọ́run bá ní inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run lọ́wọ́ onífẹ́rí jẹ́ gbogbo ẹni bá kú lérí ẹbọ gbogbo ẹlẹ́bọ ọlọ́run lọ́wọ́ onífẹ́rí jẹ́ wọn lọ́run wa yaghfiru ma duna dhalika liman yasha ẹni tí ó bá ṣẹbọ bó ṣe yóò kì sínú ná yóò jẹ ìyàtọ̀ yẹ kọ́ tí ọba ti jẹ́ lẹ́bọ̀ yóò padà sínú àlìjẹ́nà ẹ̀rẹ́ni tó jẹ́ pé òun bá ti kú lẹ́lẹ́bọ̀ tó bá jẹ́bọ kékeré yóò padà jáde tó bá lọ́sìkò tó wọ ọlọ́run tó bá jẹ́bọ ńlá tó bá ti wọlé sínú ná òní jáde mọ́ ọlọ́run bá akọ́mọdé àtọ́náwó ká tó wọ àlìjẹ́nà ìbádàlá ẹ̀yọ́ orísun ọlọ́run àtẹ̀mí ìmọ̀ nínú àwọn nǹkan tí ó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá tí àṣàkèṣe tí sì ń ba ìmánì wa jẹ́ tí ń kipa wá dọ̀tá ọlọ́run tó jẹ́ kípa òun náà ni ká lo àfikọ́ ká lo àsọ̀rọ̀ sínú ilé wa àbí sí ara wa àsokọ́ àtàsọ̀rọ̀ ó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá àwọn èèyàn máa fi kọ́lé àwọn èèyàn máa fi kọ́ mọ́tò àwọn èèyàn máa fi kọ́ ọmọ ọmọ kékeré lórí ní challenge kan bẹ́ẹ̀ kò tètè yọ yín wọ́n fi kọ́ ọlọ́run àwọn èèyàn máa fi kọ́ aṣọ nítorí oyún tí wọ́n ní kọ́mọ̀ bà jábọ́lẹ̀ àwọn èèyàn máa fi kọ́ ìdí mọ́tò nísàlẹ̀ mọ́tò àwọn mẹkáníkì máa rí dáadáa tomato tomato ṣe wọ́n rí tẹ́lẹ̀ ẹ̀sùn kankan kọ́ sábẹ́ mọ́tò àwọn èèyàn máa fi kọ́ àbáwọlé ilé àwọn èèyàn máa fi kọ́ nu yàrá àwọn èèyàn fi ń kọ́ ọrùn àwọn èèyàn fi ń kọ́ apá kọ́dà àwọn èèyàn ń kì bọ́wọ́ bí òrùka wọ́n máa kì bọ́wọ́ àwọn èèyàn máa sómọ́wọ́ àwọn èèyàn máa sómọ́dì yóò sómọ́dì tó bá jáde tí ó bá mú dání yóò tún padà wálé yóò wà mú àwọn èèyàn máa so mọ ẹran tí wọ́n bá ń sìn tí wọ́n fẹ́ kójú burúkú ṣe kí kọ́wọ̀ la àwọn èèyàn máa so mọ́ àbáwọlé ọ́fíìsì àwọn èèyàn máa so mọ́ àbáwọlé ṣọ́ọ̀bù wọn tí wọ́n ti ń tajà eléyìí kìí ṣe nǹkan tó pamọ́ láwùjọ wa wọ́n ní kílà níyàn wọn tí wọ́n fi so tí wọ́n ń so kọ́yìn ẹlòmíà gbé tẹ̀lọ́nugbó àlè ẹlòmíà so wọ́n ní gbogbo ohun tí wọ́n ń sọ yìí pátá àsọkọ àti àsọ̀rọ̀ yìí wọ́n ní kílà níyàn wọn lérí ẹ̀ àníyàn wọn méjì náà ni lìlìmáyà tí wọ́n lè rí ìsọ ọlọ́run bọ́lọ̀ ní máa sọ yìí kí wọ́n lè rí sọ pé ìdáàbòbò kábùrọ̀ ọmọ bàwá jálù torí ẹ̀ ni wọ́n ti fi kọ́ àbí ìlìjálìbò alkhair àwọn ìlìjálìbò alkhair àbí wọ́n fi kọ́ nítorí pé kíkiní yẹ kó lè fa oore wá fáwọn bóyá kọ́ fa kọ́sítọ́mà wa kan lè máa ta àbí kọ́ fa àwọn èèyàn wa kan lè máa ṣe wọ́n lórí wọ́n ní àfi ọ̀sà burú láyé àbúrú wà láyé ẹni bá ní ọ̀sà burú ó ti pe kùránì rọ ọlọ́run ní kólé àwọn tóbi rọ́bìnrin fálákì mi ń ṣàrì má kàlàkà ọlọ́run bá nílẹ̀ ànábì má dákẹ́ má dákẹ́ ó má sọ wípé àwòrán ìyẹn wà sọ àlìtẹ́jìwò bẹ̀rọ̀bìnrin fálákì mọ́sápamọ́ sọ́dọ̀ ọlọ́run ọba àlá ọba tó ní àṣùbà min sharri ma khalaq kí aburú tó wà láyé nínú àwọn aburú tó dá kọ́mọ̀ bá ṣe mí àyà yìí yóò yé wáyé pé aburú wà àyà yìí yóò yé wáyé pé àyídákẹ́ àyà yìí yóò yé wáyé pé tábàfẹ́ farapamọ́ kábúrò ọmọ bá ṣe wá ọ̀dọ́ ọlọ́ọ̀lá fi àrapamọ́ sí pẹ̀lú ká máa wí àwọn power that ká máa ṣàdúrà sọ àbí òsì aburú ọ̀hánú àyà yìí pọ̀mí sáré gáàsì kí ìdáwà kọ́bà ọlọ́ni ìdànàbì mọ́dákẹ́ Ma ka fálákì nítorí aburú òru ọmọ jálù ọlọ́run ọmọ sáré náfà sáàtì fẹ́lẹ̀ ọkọ̀dì má dákẹ́ máa ka fálákì torí pé àwọn obìnrin kan bẹ tẹ́jọ́ lóògùn tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sí nǹkan tí wọ́n bá dè tí wọ́n sì pàṣẹ táwọn àdìjọ náà lọ lè kọ lóńtọ̀ wọ́n sì bà kẹ̀kẹ́ ẹ rí alukurani ti sọ fún wa sí pé aburú wà ó sì fún wa ní solúsàn solúsàn náà ní ká máa ka suratul falak ká máa ka suratul nas ká máa ka suratul bakara Kama máa ka àsìkárò wa lẹ́yìn àṣùbà ká máa ka àsìkárò wa lẹ́yìn àlásàrì tó bá ti dún nímọ̀ ilé yìí ọlọ́run bá sọ níbi gbogbo aburú ìdákejì ẹ̀ òun náà làwọn olóòsàn máa ń ṣe òun náà ni pé àwọn tí wọn àwọn máa ń fi nǹkan kọ́ àwọn olóòsàn àwọn máa ń fi nǹkan kọ́ tẹ̀rí ẹjọ́ máa ti pè ní olóòsàn ẹlẹ́bọ tẹ́bà ti dé ibi tí ń gbé ẹ̀rí pé ó fi nǹkan kọ́ òun fún bá fara kan ẹ̀rí pé ó sọ nǹkan mara ọgẹ́ bí òun dè ìfúnpá ìgbàdí bàǹtẹ́ gbére ọdẹ ọmọ wọ̀ yẹn gbére ọdẹ wọn tó wọ ẹyọ síbẹ̀ O wọ sísàlẹ̀ yóò wá wọ sọlẹ̀ yóò sọ wá jáde tó bá gbàgbé yóò padà wálé torí pé ó gbà pé kínní yẹn ni yín dáàbò bò wọn níbi aburú àwọn èèyàn ń àwọn èèyàn ń gbé fọ́tò fọ́tò fọ́tò ṣéwù sáyà fọ́tò ṣéwù wọ́n sì pa aláwọ̀ wọ́n fòkun sí wọ́n fi kọrùn eléyà ni pé fọ́tò yẹn ọmọ sọ́hun níbi aburú àwọn èèyàn ń gbé fọ́tò ṣéwù sílé láníyàn pé aburú ò ní wọlé nígbà tí ṣéwù ti wà nulẹ̀ gbogbo eléyìí ẹ̀bọ ni àwọn èèyàn ń lẹ fọ́tò ṣéwù mọ́mọ́tò kìí pé torí bọ́fẹ́rẹ́ nìkan àkídà ni àdíọ́kàn ni ìpè lókùngbà tí fọ́tò ṣéwù bá ń bẹ àbúrò mi ṣe mọ́tò ẹ̀dá ọlọ́run ò lè sọ ẹ̀dá ọlọ́run ọba ò lè sọ ẹni tí máa ń sọ́yàn òun náà lọ́lọ́ ọlọ́sọ náà al-Qur'an Karim ọlọ́ni wa imma yanzaghannaka mina ash-shaytani nazgh ìrẹ́ Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ìgbà bá ti rí pé ìsúfẹ́ kọlù ọ tẹ́rù ń bọ̀ fasta'id billah fasta'id billah wá ọlọ́run ọba ló ní sọ kó o sì bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́n sọ àdúrà ló ṣe àdúrà làmọ́ fi sóògùn sọ ọlọ́mọ sọfà nàbì pé kọ́mọ wàṣọ wàṣọ òun ìtumọ̀ ni pé kó pe òun èsì pọ́lọ́mọ bá fún ní nǹkan kan tí ó fi sára kọ́kàn pe ọlọ́run pé ọlọ́run sọ mi kó sì ka àwọn àdúrà sọ tá a máa ń kà eléyìí jẹ́ òye wáyé pé ọlọ́run bá láàánú kan ní sọ̀yàn gbogbo wọn náà wọn náà kó káyẹn kò lè sọ wọn nítorí pé ẹ̀dá ọlọ́run ọba ni wọn nínú àwọn kan táwọn èèyàn máa fi ń kọ́lé tí wọ́n gbà pé ó lè sọ àwọn àbúlé fa orí wá fáwọn ẹlòmí igbá ni wọ́n fi kọ́lé ẹlòmí ìwo màálù ni ó fi kọ́ àbáwọlé ẹlòmí ẹ̀fọn tààrà màálù òun ló fi kọ́ àbáwọlé ẹlòmí ẹ̀ẹ́kà ni pé wọ́n wé nǹkan kan ní tí wọ́n wé yẹ ọlọ́run nìkan lọ́mọ tó wà nínú ẹ̀ wọ́n wé lóhùn wọ́n wé lóhùn wọ́n wá fi okùn sí wọ́n fi kọ́ ilé àbí fi kọ́ ṣọ́ọ̀bù àbí fi kọ́ ọ́fíìsì ẹlòmíì bàtà kékeré èyí ń gbajúmọ̀ lẹ́nu arúgbáwá bàtà ọmọ kékeré òní wọ́n ṣiṣẹ́ sí wọ́n sokùn ma wọ́n fi kọ́ ilé yàrí tàfi yàrí wọ́n máa fi kọ́lé ṣùkú àgbàdo wọ́n pa aláwọ̀ nígbà míì wọ́n ra lókùn òkùn dúdú òkùn pupa òkùn funfun wọ́n fi kọ́lé nígbà míì ìgbálẹ̀ lẹ́bàá ìgbálẹ̀ tán irú ìgbálẹ̀ tán ti ń jábẹ̀ yẹn ìgbálẹ̀ kékeré ẹ̀ẹ́dì tí wọ́n fi kọ́lé àwọn míì tíra làwọn fi ń kọ́lé. gbogbo wọn pátá wọn ò sí lójú ọ̀nà ọlọ́run lè àlìjẹ̀nu wọn kọ̀ tọ̀ àwọn ọkọ̀ àlìjẹ̀nu wọn kọ̀ síbẹ̀ wọ́n bá hàn tún yẹn tán wọ́n wá ló owó funfun dúdú wọn fi gbogbo ẹni tí bá ń gbogbo ta ní gbára lé tọ́ba ní ń gbára ti ń gbára lé àtàwọn míì ti ń tí kálukú mọ̀ pé àmọ̀fin kọ́lé nígbà míì ìgò ìgò ìgò ni wọ́n rọ ẹ̀bù sínú ẹ̀ wọ́n wà sókun máa lẹ́nu wọ́n fi kọ́lé nígbà míì òrù nígbà míì àdó sẹ́ni gbogbo tí wọ́n ràn wọ́n rán tí wọ́n fi ń kọ́ra tí wọ́n fi ń kọ́lé yìí àwọn ẹlẹ́bọ ní máa ń ṣe kí ni àwọn ẹ̀ máa ń ṣe ẹni wàá ti lọ́dọ̀ bàbá aláwo rí àbó ti jágbórí kó tó mọ̀nà yọ́ọ́ mọ̀ gbogbo kìnìún níbẹ̀ lọ́dọ̀ bàbá aláwo àwọn kìnìún náà láfi lẹ̀ lálàá mọ́ láfi jẹ́ mùsùlùmí ìdíjẹ́ àdìsílámù ni pé àdìsílámù wòlè ìsìlámù lillahi bi tawhidi kí o ní mo dágbére fẹ́ bọ́ àsokọ́ àsorọ̀ àbújẹ́ gbogbo lọ́lọ́ nìkan o ogun arun nìkan ni mùsùlùmí máa ń lò ogun arun ogun jẹ̀dí oní fífọ́ inú rúnú tàdáwà ìbádàlá ànábì lọ́lọ́run sí ẹlẹ́tọ̀ fún wa a máa torí kábúrọ́ mọ̀ sí ọ ló fi wá ń de bàǹtẹ́ ló fi ń sùn ká má di àwọn aláwo àwọn ẹlẹ́bọ àwọn kèfèrí ni wọ́n ń ṣe àtẹ̀mí ìmọ̀tú هي ما يعلق في عنق أو, أو في رقبة إذا wọ́n pè ní pàrọ̀ àti ondè òun náà ní nǹkan so mọ́ra àbí tí wọ́n so mọ́rùn gbogbo tí wọ́n ti so kọ́ ni wọ́n pè ní tẹ̀míìmà gbogbo tí wọ́n ti ń sọ̀rọ̀ ní jẹ́ tẹ̀míìmà o lè sọ̀rọ̀ sára rẹ̀ o lè o gbogbo àwọn àsọkọ àsọ̀rọ̀ yìí ni wọ́n pè ní àtẹ̀míìmà wọ́n ní tàbá mọ ipò tó wà nínú Islam ó wà nípò igbákejì Ọlọ́run ni o torí ń tó yẹ ká wá lọ́dọ̀ Ọlọ́run ọba iná la fẹ́ ṣe fún wa ẹni bá ti wá ṣe ó ti dẹ̀ lẹ́bọ̀ náà ń pè ní amulet amulet gbogbo àná làá máa gbọ́ ipe ó di nǹkan mọ́ra mọ́sọ́mọ́ o nígbà míì wọ́n á fi ń ṣe kà fáwọn èèyàn látara pé wọ́n ti fi àlìjànú sí kíní tó mú lọ́wọ́ yẹn tó bá tu ó yẹn dì tó bá ń nà á bọ́lọ́run bá fẹ́ àlìjáde burúkú yóò gbé onítọ̀hún ṣubú ó lè máa pẹ̀jẹ̀ ó lè máa pòtọ́ ó lè dákú ó sì lè kú pátápátá kìí ṣe okùnrin gangan lọ́pàá àwọn àlìjáde burúkú tó wà ń bí àwọn náà lù pa torí tí ọba torí gbà tọ́ra lọ́jà tẹ́lẹ̀ tí ò ti fi ṣiṣẹ́ tí ń ṣe yẹn tí ò ti kó kan sí la tí ò ti pè kan sí tábà fi nàyàn kankan ò ní ṣẹlẹ̀ ìbádọ́lá ẹ̀yàn rẹ̀ sọ̀rọ̀ àádọ́ tún gbogbo àwọn táàpá mà lè ní ìyá lọ́jà ni o bàbá lọ́jà ni o aláàjì aláàjà tá a gbé gbá síwájú ilé tá a sùn kan kọ́ tá a sùn kan rọ̀ lánìyàn yìí pé kábùrọ̀ mọ́ba wọlé ká máa so ewé àkókò mọ́kadà ká máa so ewé àkókò mọ́dí wọn láti jànú kan jà àlùjànú kan jà ń lu àwọn ẹ̀wọ̀n ń jí ewé àkókò ẹ̀dá kan ṣe ewé àkókò lè sọ̀yàn ewé tó gé ewé tó já tó sì gbà jíjá bọ́ọ̀ bá bẹ yọ̀gbà bíbẹ́ bó sun yọ̀gbà sunsun bọ́ọ̀ bá lọ yọ̀gbà lílọ̀ kò lágbára kankan ewé kí sọyàn Allah ni sọyàn nígbà tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ ó já mọ̀ pé àṣé àwọn èèyàn kan kírun ni àwọn èèyàn ò ní tawhid àwọn èèyàn kan kírun ni àwọn èèyàn ò ní gbàgbọ́ ìwọ òun wà sọ ewé lọ wá gbà pé yọ sọ ewé tó dẹ́kun olè fi dára tó wá wò ìwọ ń wà sọ ọlọ́ọ̀lẹ́ fi ìwo màálù kọ́lé màálù gan fún rẹ̀ kò lè dáàbò bo rẹ̀ lójú ń rí pa wọ́n wá pa tán ìwọ wá ní wọ́n fẹ́ lòwò rẹ̀ wọ́n fẹ́ lo ẹ̀fọ́n tàhà ẹ̀rí àwọn mùsùlùmí tí wọ́n ti gba Islam àwọn bàbá wa àwọn ìyá wa àwọn afáà ó kéré ní ilé àfáà míì tẹ́ẹ̀dé tẹ́ẹ̀dé bá nǹkan tó sọ̀rọ̀ tó so kọ́ àwa béèrè pé kí ni léyìí ṣe ń bẹ̀ yóò dákẹ́ yóò ní ara ájò ni ájò kí ni ájò kábùrọ̀ bàbá wọlé kí ni fálákì wá ń ṣe kí ni bákọ́ra ń ṣe ànábì ni ẹ máa ka suratul bákọ́ra ikra'u suratul bákọ́ra chapter two ànábì ni ẹ máa ka sínú léyìn fa inna àṣetánì máa ń sá lọ min albayt lẹ́sì tó kọ́ra òfin albakora gbogbo olóòtú wọn bá ń ka suratul albakora sí èso tó wà ń yọ jáde èyí tó wà ń ta ò ní wọlé ọ̀fẹ́ jáde lọ ọ̀n lọ ọ̀fẹ́ lọ́nú ayé ọ̀fẹ́ lọ lè bá àwọn kà torí ìkàlọ́pọ̀ láyé nìsí ọ̀fẹ́ lọ lè bá àwọn oníwàhálà àwọn ìkà àwọn kà ìkàlọ́pọ̀ láyé o bẹ́ẹ̀ni kan máa rẹ́rìn sí ọ mọ́gbà pé ẹ̀rín nírin bẹ́ẹ̀ni kan máa lọ́wọ́ fẹ́ hẹ́pù ẹ wọ́n fẹ́ hẹ́pù ẹ máa bẹ lọ́wọ́ ọba kọ́lọ́wọ́ sọ níbi aburú ẹ̀ ilẹ̀ ti dúdú òkùnkùn ti bólẹ̀ ibi tó ń lọ ọmọ àwọn tó lè bá ń bẹ̀ ẹlẹ́mìíràn lóhùn wáṣẹ́ lọ yóò ti ṣe ìtàfíù tán wọ́n nìkan wọ yàrá kan ibẹ̀ ni wọ́n ti fún ní fọ́ọ̀mù tó fi ń wọ yàrá yẹn báyìí tí wọ́n gbà lọ́gọ̀ọ́ sínú ọgbà báyìí àfa wọ́n kún wẹ́lẹ́wẹ́lẹ́ mẹ́rin tó bá fẹ́ jáde kó lè wọ́n ní bismillah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah tó bá ti wí ìtumọ̀ ẹni pé pẹ̀lú orúkọ ọlọ́run mo gbára lé ọlọ́run kò sí tí ó yí padà lé ní kò sí tí ó ṣẹlẹ̀ lé ní àbí pẹ̀lú ọgbàrá ọlọ́run àníbi àwọn mí sọ tí wọ́n máa lé tẹ́lifí risk torí kí oore ó lè wọlé wọ́n ní ìkan lé ìkan fún sásòkínní ìsójú ọ̀nà rẹ̀ yóò máa fa àwọn èèyàn wálé ọjà rẹ ọ̀tà sọ eléyìí ojú ọ̀nà rẹ ojú ọ̀nà ṣọ́ọ̀bù rẹ àwọn kọ́sọ́mù ọmọ wa gbogbo tá bá so kọ́tà sọ̀rọ̀ nítorí pé kò lè má rìsìkì wá ọ̀dẹ̀ èṣù láti ń bèrè àrísìkì ọ̀ ẹni tí fún ìyànlá àrísìkì tí sí náà tí sì ti ọ̀nà máa ti rí oore báyìí ọlọ́run ló níjọ́ ti ọ̀gbọ́dọ̀ dákẹ́kọ̀ọ́ fọwọ́ lẹ́rán ọlá ti gbìyànjú ìgbìyànjú tó gbà náà ni pé ó pe ẹni tí owó ń bẹ lọ́wọ́ ẹ̀ ẹni tí ọlá ń bẹ lọ́wọ́ ẹ̀ ẹni tí ìdarí àwọn ẹ̀dá ń bẹ lọ́wọ́ ẹ̀ ẹni tí sàánú tí rán láàánú sí ìyàn ló pè ó ní la hawla wala quwwata illa billah la hawla tó wá أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه طبعا bá ń tọrọ àforíjì فوق اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أعدك وأعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أني ما أنت نما اللهم بقى اللهم صلى الله سورة البقرة اقرأ أنا بنقرأ سورة البقرة فإن أخذها بركة anábìrin ní tẹ́ẹ̀bá ń ka sọ́tò lọ́bákọ́rọ̀ àlùbáríkà ọmọ wa yín káàkiri inú àlùbáríkà náà ni owó wa ina albarika ni ká máa tajà wà kágbè kan kalẹ̀ kárí ta kì í sì pé ọmọ wa so nǹkan ọmọ so nǹkan rọ̀ ẹ̀yọ́ máa yá mi ọ̀pọ̀lọpọ̀ wa ni èèyàn wá mọ́sálásí ẹ̀ ń gbé lẹ́lẹ́bọ èèyàn lọ mọ́kà wọ́n lẹ́lẹ́bọ ni èèyàn lọ múra ọkọ̀ mọ́sálásí náwó sínú islam àyímáyé ilẹ̀ yorùbá kọ̀ǹfàmù ẹlẹ́bọ ọmọ yóò mìíràn sára wọn bí lá ilá wọn mushrikun ọlọ́run lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn làwọn ti gbàgbọ́ ẹ padà tó rí pé wọ́n tún yọ́ sí ẹbọ ọ̀pọ̀ àwọn èèyàn nígbà tí ẹlẹ́hà bá ń pé ẹ̀dá kò wọ́n fún mi ní pé nìkan wọ́n kì í so mánú torí pé kó yọ́mọ̀ bà jábọ́lẹ̀ ta ló di oyún ta ní tu òun náà lọ́gbàgbọ́ òun náà ní sọ fún súnmọ̀ sàbílà ni pé ọlọ́run ọba ní òun ọlọ́run ọba òun tóun dì í òun náà lòun ó fẹ́ ibi tọ́mọ ó ti jáde òun ó jẹ́ kó rọrùn torí pé ibẹ̀ ò lè gbọ́ ọmọ jáde ó ní súnmọ̀ sàbílà ọlọ́run ní ojú ọ̀nà tọ́mọ yẹn ó gbà jáde yẹ sára Allahu wa lẹ́sìn yẹ sára ó lè ní ọlọ́run ọba mo jí kó rọrùn kì í ṣe pé báyà ó lè gbà mo lu agbára mi gbogbo àwọn tó lóyún wa ọba tó ní wa tu májà fèsì tu ọlọ́run ọba la èyí májà obìnrin ọmọ sun pín ẹlẹ́hà ọmọ sun pín yóò mọ sun pín nìmọ́nú a nítorí gíní wọn nítorí pé kí oyún bàbá bọ́ọ̀lẹ̀ eléyìí ẹ̀bọ ni ẹni bá kú lérí ẹ̀ kò ní pàdé ọlọ́run dáadáa ọlọ́run bá aláàkọ́ máa sọ̀rọ̀ lélẹ́bọ̀ astaghfirullah innahu wal ghafurur rahim alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahabihi wa man wa'ala أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعلموا بأن الفتاح هو الله عز وجل قال الله عز وجل ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده نسأله عز وجل أن يفتح علينا أبواب الأرزاق حلالا طيبا مباركا إنه ولي ذلك والقادر عليه أدفع لدى الله وفاوة إكي الله ولا الله قبع نبوة محمد أنجري بكو سباتي أيكاسي أيكاس برالي tọ́yẹ ká máa fọ̀rọ̀ wa sọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ọlọ́run ọba Allah anábíwá Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹ̀yọ́ miami ẹlẹ́ mọ̀ pé òṣogun tajà nínú Islam ẹ̀sùn kìíní ikọ́ torí afẹ́rò awọ́rò ẹbọ ni o ẹ̀rí mọ́lẹ̀ ẹbọ ni o ẹ̀rí tọ́wọ́ ti dáṣẹ́ alijanu àlìjáná mú ọdún ọmọ wa ra ń tán ìtọ́ fẹ́ra ló máa rà ọ̀rọ̀ àràkúra ọ̀rọ̀ àrà torí pé àlìjáná ti beautify tọ́wọ́ à ń bẹ̀ kọjá tó rí látara tí wọ́n fi kọ́ ebi àtàrí rẹ̀ náà ni yọ kọjá níbi tí wọ́n so kọ́ yẹn lọ́ba ti kọjá ń bẹ̀ àwọn èso ọ̀wà rẹ̀ àbí ẹ̀rọ pé kò sá àlìjáná nulẹ̀ ibi ògùn bá ti wà àlìjáná nígbẹ́ bẹ́ẹ̀ ìgbálẹ̀ tẹ́ máa fi ń kọ́njọ́ àwọn bàbá tẹ́ máa ń sóògùn olè ń jọ ogun olè náà ìbógun sọ́nà ni wọ́n ti dẹ̀lẹ́bọ wọ́n ti kì èso wọ́n ti bẹ èso bàbá wọn ti bá wọn bẹ èso àwọn náà wọ́n ti gbà bàfẹ́sù wọ́n wà fún gbálẹ̀ wọ́n wà fi kọ́ tó lè bá ti wọlé sọmọ pé kì í sì gbálẹ̀ ló lè wá mú ọ̀tọ̀ ni tó lè wá kó àmọ́ tó bá ti wọlé tó bá ti kọjá lábẹ́ ìgbálẹ̀ yẹn àlìjáná tó wà ń bẹ̀ máa bọ́ sí la tó bá ti bọ́ sára rẹ̀ yọ wà rí ìgbálẹ̀ yẹn fún rẹ̀ yọ ja ìgbálẹ̀ yẹn fún rẹ̀ yọ ja tètè fún ọjà fún òní ọjà nkẹ́ táàfì mọ̀ pé kọ̀mọ̀tì ń ṣe mọ́ yọ wà bọ́ síta yọ mọ̀ wá gba ilẹ̀ tí bàbá aládìjànú tọ́wà nulẹ̀ yẹn ẹlẹ́bọ yẹn tọ́ba wá jáde tọ́ba wá mú báyẹn tọ́ba ti dì í mú àlìjànú yẹn wá padà síbi tọ́wà ẹ̀rì pé nígbà náà ni wọ́n wò pé wọ́n mọ̀ ti mú yọ fẹ́ sá kílódé tó sá tẹ́lẹ̀ nítorí pé nítorí wà lára rẹ̀ tó mú dúró kíní ẹ̀ ti kó tó bá ti sùn nǹkan kọ́ mọ̀ pé kò sí nǹkan kan tó kù fún ọ tayọ pé wà á ti sùn lẹ́jọ́ ń gbébi tẹ́ ń gbé yẹn ẹni tí sínà fún yẹn lọ́lọ́run ọlọ́run ni má yaftahi Allahu linnasi min rahma ọlọ́run bá ní ẹni tí má ti sínà fún fala mumsika laha kò sẹ́ni tí ó ti ọ̀nà yẹn wọ́n máa pẹ̀gàn rẹ̀ wọ́n máa pẹ̀gàn rẹ̀ wọ́n máa bá lóko jẹ́ ọ̀nà ọmọ sísí ni wọ́n ṣe sọ̀rọ̀ lọ́nà ọmọ sísí tó ló gbára lọ́lọ́run ọmọ yumsik ọlọ́run bá ní ẹni tí má ti ti ọ̀nà mọ́ tí mo ní kí dídì ó fún fala mursila lahu min mi ọlọ́run lẹ́yìn èmi ọlọ́run mi bá di yìí ọlọ́run bá ní kò sẹ́ni kankan tó lè sínà yọ kàwé kàwé kàwé yóò ṣe kọ́ọ̀sì fati di gbogbo sẹ́ni ọmọ ó ní mọ̀sẹ́ mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún ọlọ́run lè ní kọ́ mẹ́jà so ló sì jẹ́ pé ẹ̀rù ọlọ́run ọba tí ilẹ̀ bá ti fún máa pè ọlọ́run tó bá ti ń bẹ̀rù ọ̀tá máa pè ọlọ́run tọrọ́rù àtẹ̀míìmà ká máa sọ nǹkan rọ̀ ká máa sọ nǹkan kọ́ nítorí aburú nítorí ojú pé kójọ́ mọ̀ bá wọ́ ọ́ lá ọlọ́run nígbà mi nítorí àárẹ̀ wọ́n ní àárẹ̀ yọ lọ́bọ̀rọ̀ wọ́n á fún ní òwú dúdú wọ́n fi kọ́ kankan wọ́n ní kọ́ ọmọ fi kọ́rùn kọ́dà nígbà míì àwọn àfa àlìjànú tí wọ́n bá ń sa àlìjànú lọ́wọ́ wọ́n tún wá ṣe pààrọ̀ lórúkọ àwọn àlìjànú yẹn sorúkọ àlìjànú tí ń fà tí ń pè yẹn yóò tún wá kọ́ sínú pépà ó tún wá fi àwọn èròjà kan síbẹ̀ wọ́n wá pàdé wọ́n lọ òwú dúdú òwú fi lọ yóò tún wá fi kọ́rùn ó fọ orúkọ àlìjànú kọ́rùn ó tún wá ń fa àlìjànú ń tẹ̀sùbà gbogbo ilé ìpátá ó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá

wọ́n lànà bí rẹ̀ arákùnrin kan fi yẹdi halqa ó wá fi ìfúnpá òfin sọ́wọ́ ìfúnpá yẹn ó kì bọ́wọ́ nígbà tí ìbá kí òkà bọ́wọ́ ní sóf tí wọ́n ṣe láti bí ajé olókun ajé olókun yẹn wọ́n rẹ̀ gẹ́ bí owó ẹ̀yọ wọ́n máa funfun báyìí odò ni wọ́n ti máa ń kó náà pé sóf ó fokùn sí ó wá mọ́wọ́ anábìwá muhammad sallallahu alaihi wa sallam ni ìwọlé yìí tó so mọ́wọ́ yìí qala ó lóun so mọ́wọ́ kó lè bá dáàbò bò wọ́n ni kó lè bá dáàbò bò wọ́n níbi àrùn wáhínà faqala inza'aha ànábì ní ọya bọ̀ bọ́ kú lọ́wọ́ rẹ̀ fa innaha la yaziduka illa wahna gbogbo àti máa ń bẹ lọ́wọ́ rẹ̀ ìdààmú sì máa bọ́ nínú ayé rẹ̀ kò ní fọ́ ní nǹkan kan àfi ìdààmú lẹ́yìn náà yọba ìmánì rẹ̀ jẹ́ فإنك لو مت وهي عليك فبالو ليكو تكني سنبلو ما أفلأت أبدا òkú rẹ̀ o òkú dáadáa o ó jèrè gbogbo ìrun tó kí ó jèrè gbogbo àwẹ̀ tó gbà ó jèrè gbogbo àwọn iṣẹ́ eré tó ṣẹlẹ̀ ayé torí pé ẹbọ ni yóò gbogbo sẹ́yìn jẹ́ ni ó kọ́rùn lásán tó o sì gbà pé okùn tó fi kọ́rùn yìí ní dáàbò bò tó o bá jáde ọ́ padà wọlé wá mú padà tó o bá gbàgbé wọ́n ní gbogbo ọ̀run àtàwẹ̀ ti bàjẹ́ anábì ní o jèrè o ṣe rere kó náà yọ kọ́lọ́mọ́sí wa ní ẹni tí ṣe rẹ̀ bàjẹ́ o anábì sọ́lá nínú ẹgbẹ̀ wa àdísì kan anábì ní máa ń ta alákọ̀tẹ̀ mímà ẹni bá lè so nǹkan rọ̀ àbó so nǹkan kọ́ fàlà àtàmàláhùlá ọlọ́run bá aláwò ní parí ọ̀rọ̀ rẹ̀ dáadáa ọlọ́run bá aláwò ní parí ọ̀rọ̀ rẹ̀ dáadáa ìtumọ̀ ni pé ọ̀rọ̀ rẹ̀ ò ní láti bọ̀ tán dáadáa wọ́n lé lẹ́yìn wọ́n ní èpè mi táà nábì ti ṣẹ́ kalẹ̀ fún gbogbo ẹni tó bá ti wálé ayé tọ́jà lòkùnmọ̀ tí ń pè mùsùlùmí tọ́fà láàlẹ̀ tí wọ́n sùn kan àbíṣun kan kọ́lé àbíṣun kan mọ́rùn wọ́n lè pè yìí ti wà ńlẹ̀ wọ̀dọ̀ àwòrán sùúlù mùjáàb ànábì bá ti sàdúrà báyìí àdúrà ànábì kọjá pé yọgbà ni àbí òní gbà tó bá ti bẹ̀rẹ̀ sí sùn kan mọ́ra báyìí lọ̀rọ̀ rẹ̀ mọ̀dàrú ẹ̀mí ló ní balẹ̀ òní sí fọkàn balẹ̀ mọ́ ànábì ni sallallahu alayhi wa sallam wọ́n mọ̀ ta allah ka wọ́dà ànábì ni gbogbo ẹni tí ọba yìí lè fi wọ́dà tó fi kọ́rùn àbó fi kọ́ra ìtàn pè ní àwọn náà ni Eh, owó ẹyọ white yẹn tí wọ́n máa ń tò wọ́n yẹn wọ́n tò eh, àwọn olè àwọn àmọ̀ tí wọ́n máa ń lo ẹyọ ńlẹ̀ yorùbá ìbá àwọn olóṣà ni ó sì wá dákò mùsùlùmí ó sì dénú ilé mùsùlùmí ó sì dénú àjọgbá tá ń kówó sí lọ́dọ̀ alájà àwọn àfáà ni wọ́n ń ṣe ṣẹ̀dá àwọn àfáà ilẹ̀ yorùbá wọ́n pín sí mẹ́ta àwọn kan nínú wọn ẹlẹ́bọ ni wọ́n àwọn kan wọ́n wọ́sọ ẹ̀sìn ni àwọn míì òun pẹ̀rẹ̀ mùsùlùmí ní wá mọ́sálásí kọ́lá yọ́ mọ̀ fáyà gbogbo ohun tá à ń sọ yìí lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ yọ́ mọ̀ lómi ìjìmá wọn bí ṣe ń ṣàdúrà fún yàn ni wọ́n mọ̀ ṣe ẹbọ fún wọn àwọn ẹlẹ́kẹta ni wọ́n dúró ti ọlọ́run ọba pé lá ìlàhá ìlàlá kọ́lá mọ́sá fèmí àti ẹ̀sùn àwọn ẹlẹ́kẹta yẹn àwọn méjì tà kọ́kọ́ náà kọ́lá ọjà wọn náà tú bákan tó lọ́dọ̀ ọlọ́run anábì ní gbogbo ẹni tó bá lè fi owó ẹyọ kọrùn wọ́dà tó bá ilé ti kọ́ra fàlàwádà aláhùlá ọlọ́run ò ní fún ní sinmi àdúrà yẹn ó ti gbà kí wọ́n kàn wákùwá kó lọ́lọ́kùlọ́ kọ́ wá sòsókúso ní kọ́rọ̀ ọmọ dàrú anábìnrin ọlọ́run ní fún nísìnyí torí pé ẹni tí ń lọ tó dé ní mọ́tò ń lọ ìlọrin lápèjúwe ó dé ìbàdàn ọfọ kan ọrùn kò rí kíní òun bẹ̀ owó ìkúnpá rẹ̀ kò rí ń bẹ̀ owó bàdí kò sí nǹkan kan bẹ̀ má wàhálà ò ti dé fún ẹni ọmọ sọ fún mọ́tò pé rárá sáré o rárá sáré o rárá sáré o nítorí pé ọmọ pé hẹ́ẹ̀ èṣù ti ṣégé ni èṣù ti padà ní ẹ̀yìn òun torí èṣù ní fi sọ́ra bàbá wa tún wá di pé ó jáde ó gbàgbé ẹ̀ yóò tún mọ sáré bò wálé àwọn yòókù rẹ̀ ti fẹ́ sílẹ̀ aláàjì iṣẹ́ òsì bó lọ ó ní àwọn ah, gbàgbé kankan ní tó gbàgbé yẹn òun náà máa ọlọ́run bá rẹ̀ nìyẹn ẹ̀dá kan ta lọ́sọ láti ilé dé bus láti bus wálé ta lọ́sọ jama ẹ̀sẹ́ni ò lè sọ débi tí lọ ọmọ ìyá mi wala tamutunna illa wa antum muslimun ọlọ́run bá ní ẹ kú àfikẹ́ kú ní mùsùlùmí àkọ́kọ́ orígun islam òun náà ni la ilaha illallah ìtumọ̀ la ilaha illallah pé la ista'anu illa billah wa la ista'anu illa billah a gbọ́dọ̀ wá sọ pẹ̀lú kankan àti pẹ̀lú ọlọ́run a sì gbọ́dọ̀ wá lọ́wọ́ pẹ̀lú kankan àti pẹ̀lú agbára látọ̀dọ̀ ọlọ́run látara bẹ́ẹ̀ ọlọ́run bá wà lábẹ́ọ́ nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọsà dáàbòbò ọlọ́run wá fèsì fún wọn nínú alukur'an ọlọ́run ní alẹ́ sàlọ́hù bí káfí ní abdá ọlọ́run bá ní sẹ́mi nìkan sí ìtú ẹrú mi ní alẹ́ sàlọ́hù bí káfí ní abdá ẹgbẹ́ tó máa ní òní kankan bó sì lọ yín òní kankan èyí tẹ́lẹ̀ fẹ́ jọyìn yorùbá nation ara tẹ́lẹ̀ máa ṣe bẹ́ẹ̀ nìyẹn torí gbogbo àwọn eléré yín àwọn gbowó àtàwọn àǹkó ìdíwọ́n náà wọ́n fún yín tẹ́lẹ̀ máa fi ṣe yorùbá nation nìyẹn kó o ti máa ń torí bọ́ fẹ́ jẹ́ yorùbá ọwọ́ àdọ́mọ́ná ọlọ́run fẹ́ jẹ́ yorùbá láyé oníká jẹ́ mùsùlùmí ni ọlọ́run sì jáde láyé ní yorùbá ọlọ́run jáde ní mùsùlùmí tó máa ń pè ní yorùbá tó yorùbá ni yorùbá ẹlẹ́bọ̀ ni wọ́n fi bẹ̀ kọ́lọ́run bá aláàkọ́mọ́sà sọ ní kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ màá yá mi níparí ọ̀rọ̀ mi kọ́lọ́run wọlá Allah is enough nínú ilé rẹ ọlọ́run nìkan tó tó bá ń jáde ọlọ́run nìkan tó ìgbà náà ló jẹ́ muslim àmẹ́tọ́lọ́run ọba tó definitely yọ ọmọ wa nǹkan tí ó hard mọ́ life rẹ̀ tí ó fi succeed kò sì lè succeed tó dáa nábìtì ní ma ata abada ẹ̀ ní succeed gbogbo tó bá rí ní ìkẹtọ́lọ́run fún ọ tó rò pé tó sọ̀rọ̀ tó sọkọ́ ní lójú ọmọ wa tó bá dìgbẹ̀yìn ayé ọlọ́run ó fi hàn pé òun lọ́lọ́run torí ní aburú tó wà ń bẹ ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí náà padà tán man tawakkala ala shay'in wukila ilayhi àdébìnrin tó bá gbára lé nǹkan kan ọlọ́wọ́ yọ wọ́nú ọ̀rọ̀ ẹ̀ gbogbo nǹkan tó gbé kọ́ tó gbérọ̀ yìí wọ́n máa wò ran wọn nílé nǹkan kan sí fún tó bá jẹ́ olówó ni yọ́kọ̀dá tó lọ sí tó bá jẹ́ ni tí ń sáfọ̀tà ló fi lọ lè ṣe ipá ọ̀tá padà ká opposite ni wọ́n padà rí tọ́lá aláwọ̀ ní filẹ̀ àfikọ́ hàn lé màláyé kó tó wá jóná lọ ẹ bọ́ra kúrò nínú ilẹ̀ Yorùbá ẹ di mùsùlùmí gidi kẹ́mi yóò lè balẹ̀ ẹ̀mí ìyẹn ò lè balẹ̀ ẹni tí ń lọ sí nǹkan jámọ́lá àbí ń jà ní kìíní ìjámọ́lá sáàmù pé ọkàn rọ̀ balẹ̀ mọ́ ọlọ́wọ́n bá aláàkọ́ mọ́ ṣe wá ní kẹsẹ̀ rí o bó láwa ṣe tàwa fẹ́ túbá ọ yí ọkàn kún bẹ́ẹ̀ náà ní pé wọ́ọ́lọ́wọ́n bá tí mo sọ̀rọ̀ yìí tí mo sọkọ́ yìí oye wọ́n gbà pé ìyẹn fún wọ́ lólórogún ẹbọ sí ni mo wá túbá mo wá gbà pé wọ́ọ́ nìkan ní mo wá ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n nìkan lọ́mọ bá mi tajà wọ́n nìkan lọ́mọ sọ mi nígbà tí ṣí ọkàn kú ń bẹ̀ yẹn ó ti túbá ẹlẹ́ẹ̀kejì ọwọ́ ayọ̀ kú àfáwà Abu Bashir al-Ansari wọ́n láwọn tẹ̀lé anábì lọ rìn àjò kan àwọn wa ń darí lọlé wà á na rasúlà àrísàlà rasúlà ife anábì wa rìn nìkan nínú àwọn ipe ọya máa lọ abúlé ọ̀kan yẹn máa lọ sọ fún wọn níbẹ̀ pé allah yabqiyanna fi raqabati ba'irin qilada min watar aw qilada illa qata'at sọ fún gbogbo àwọn ará abúlé náà pé gbogbo àwọn ẹran wọn tí wọ́n sùn kán mọ́ lọ́rùn wọ́tàr òun náà ni ọ̀dà bí èso báyìí sọmúsọmú báyìí wọ́n wá sokùn sí wọ́n wá fi kọ ẹran lọ́rùn yóò wá sí sọ́nsọ́ báyìí wọ́n gbà pé ojú tó bá fẹ́ wo ẹran yẹn èso yẹn ni wọ́n fọ ojú rẹ̀ àdébì ní kí ẹnìyàn lọ́lẹ̀ sọ fún alábúlé yẹn pé gbogbo àwọn tó wà lábúlé yẹn tí wọ́n ní ẹran kò gbọ́dọ̀ sẹ́kù lọ́rùn ẹran kan àwọn anábì lòún pàṣẹ bẹ́ẹ̀ àbí ẹranko àwọn kìlá àdà àbí ẹnikẹ́ni nínú ìlú tó sùn kan mára tó sùn kan márùn kó kálukọ́ máa jàtẹ̀ kálukọ́ máa jàtẹ̀ anábì pàṣẹ bẹ́ẹ̀ adébítọ́ bá ti já tó sì mọ́kàn fún bẹ́ẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́wọ́n ọba gbogbo yìí tó ti sùn sẹ́yìn tó yẹ kó wọná ọlọ́wọ́n sì fèrè jẹun gbogbo yìí tó ti sùn sẹ́yìn tó yẹ kó jìyà òní jìyà má gbogbo ọ̀rọ̀ rẹ tó ti dàrú látara tó ń so ọ̀rọ̀ tó ń so kọ́ ọlọ́wọ́n padà wá tún ọ̀rọ̀ rẹ̀ sí i àbẹ̀rẹ̀ nínú àwọn ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sùn wa lẹ́lẹ́bọ̀ o mọ́jà àṣẹbọ kékeré mọ́jà àṣẹbọ ńlá àwọn àlùfẹ́sìn wọn lẹ́ni tó bá gbà pé sábàbí ni pé òun gbà ní sọ́ọ̀yàn òun kàn fi kíní ṣe sábàbí bíi blood proof oyé sábà pé tí wọ́n bá fẹ́ tàyàn ban àwọn tó bá ní mọ́tò tó ní blood proof yìí kò sí nǹkan kan tí bọ́wọ́ wọ ọlọ́run ọ̀tá ò ní wọlé wọ́n tó bá gbà pé ọlọ́run ní sọ́ọ̀yàn àmọ́ ẹni tó fi sára yìí òun kàn gẹ́gẹ́ bí sábàbí ni tọ́lọ̀wọ̀ òṣìṣẹ́ sábàbí èrò ti ẹnu wọ́n ní ẹbọ kékeré ní ṣe ọlọ́run oníjọ ń dáadé lọ́rùn o ìyàtọ̀ ẹni pé yọ wọ náà kó tó wà ní jẹ́nà tọ́lọ́run inna Allaha la yaghfiru an yushraka bihi àtẹ̀bọ́ ńlá àti kékeré kò sáforíjì lọ́rùn ìyàtọ̀ ni pé yọ wọ náà yọ padà jáde òun kà sí sábàbí nígbà tí ìlọrin ramọ́tò bulletproof pé tó máa ta mí kọ́mọ́ bá ṣe kíni kọ́mọ́ bá wọ mi lọ́wọ́n sílé sábàbí ogun òwòsàn lọ́wọ́n sílé sábàbí fáàrùn fi ìṣẹ̀fà òlì náàsì ọlọ́run ní èmi ni mo ní kẹ́ máa lá oyin ìwòsàn wà ń bẹ̀ ta ní fún yàn ní ìwòsàn ọlọ́run ta ló ní ká máa lá oyin ọlọ́run ọlọ́run wá fi oyin ṣe sábàbí fún ìwòsàn wọ́n ní àsokọ́ àti àsorọ̀ kì í ṣe sábàbí fún sọ kì í ṣe sábàbí fún pé mo fẹ́ tajà irọ́ o wọ́n lẹ́ni tóun bá wá gbà pé kíní tó jẹ́ pé tí wọ́n bá jà yóò tún fi kọ́ padà bọ́mọdé bá dé tó dá lùsùn lòun tó yọ yóò tún lérà míì bí máa ń jáde yọ padà wálé yọ wà mú kẹ́ ẹ̀ àbí kó ní ká mú báwọn níbi tó wà pé à ọmọkùnrin ìlú lásán wọ́n ní gbogbo ẹ̀ tó bá nígbàgbọ́ ilé yìí pé kí ní o gangan ní sọ́hun wàkọ̀dẹ̀ ashraka shirikan akbar ẹlẹ́bọ̀ lálọ́ bó bá wọ̀ nẹ́kùn ní jáde ma méjèèjì kọlọ́mọdé àbáwọn ṣe kankan nínú méjèèjì kọlọ́mọdé aláàkọ́mọ́sà tó ẹni kọ̀ọ̀kan wa àtìmúnà aláwọ̀ ní mọ̀lẹ́wọ̀kí ilẹ̀ ọmọ tẹnumọ́ ipa ọ̀tá ò ní ká o asibúnàlá wà nímọ̀ níwọ̀kìlì asibúnàlá wà nímọ̀ níwọ̀kìlì wọ́n máa ń bínú rẹ̀ wọ́n sá máa wí. gbogbo àwọn eléré wa kọ́lọ́mọ́sá bá ṣàtúnṣe wọn ìlú wa nàìjíríà kọ́lọ́mọ́ ṣàtúnṣe gbogbo àwọn tí wọ́n kọ̀rọ̀ tán bá yín máa ní àwọn yẹn jẹ́ nínú àwọn ológun àwọn jálàbí àtàwọn ẹni ìka kọ́lọ́mọ́sá dá wọn lọ́wọ́ kọ́ gbogbo ẹni tó ti karabọ́n tá a sọ yìí kọ́lọ́mọ́sá yìí ó lè yọ èyí tá à ń sọ ni pé tọ́ba ti délé lọ́lẹ̀ gbà yọ tọ́ba ti yọ mọ̀ pé èso kan ti ń torí mo ti fún ọ láyà mo fún ọ ládìsí afọ abúlábùn masoud rẹ̀dà aláwọ̀ ánú nígbà tó délé ọba yàwó rẹ̀ zainab ọba òkun dúdú kan lọ́rùn rẹ̀ ó wá béèrè pé zainab èwo lókun tó so márùn ó ní khaytu aswad rukiya fi ili ó ní okùn kan tó jẹ́ pé wọ́n ti sàdúrà sí wọ́n wá ní kí n máa fi kọ́ ọrùn nítorí kábúrò mọ́ba sí mi ó ní ẹ̀nza ìhà ọ̀yá bọ̀bọ̀bọ̀ onísìn fẹ́yìn náà àlà abdillah la agniyahu an èmi abdullahi àti gbogbo àwọn ẹbí mi ọlọ́run ti sọ wa níbi ẹbọ nítorí ṣe yí ẹbọ ni ọlọ́run ní jí ké ẹbọ tó wọnú ilé wa mọ́ o ọlọ́run ọmọ ni torí pé wọ́n jẹ́ ìgbà islam gbà yẹn ni nídìí ẹ̀ ni ó fi dá ọ lójú ipe islam onìkan lẹ̀sẹ̀ ọlọ́run ibẹ̀ ni fọkànbalẹ̀ wà mo bẹ̀ lọ́ọ̀ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́ fi aburú ṣẹlẹ̀ kọ̀ọ̀kan wa o aburú ti ń bọ̀ lọ́tún ti ń bọ̀ lọ́sí ọlọ́mọdé ọkàn wa èyí tó wà nílẹ̀ kọ́lọ́mọ́sàbà wa mú kó fún wa ibi táwọn aràn kanú ọlọ́run ọba kọlọmọsà jára ní ọlọ́run bẹ ibi táwọn aràn kanú ọlọ́run jára ní ọlọ́run bẹ gbogbo táwọn ń gbé kalẹ̀ tá ń ta àti gbogbo tí àbíṣẹ́ tá ń ṣe ọlọ́mọsà fi bárẹ́kà síbẹ̀ mọ́sà mìíràn àánú rẹ̀ wá bá wa ń bẹ̀ ọlọ́run wọlé àánú ẹ̀kọ́ wá ṣe é nílé ayé bí àtijọ́ alikiyama allahumma yassir umurana اغفر ذنوبنا واستر عيوبنا واقض ديوننا اسم مرضانا ومرضى المسلمين ورحم موتانا وموتى المسلمين فاستغفر الله انه هو الغفور الرحيم